kò tí ìgbéyàwó ní ọ̀run níbi tí èmi ti wá ọmọ ènìyàn ní ìwọ́n. wọ́n ní bàbá ìjọ yìí ní ẹjọ́ ìjọ wípé bàbá ìjọ yìí bàbá ìjọ yìí láti ìlú mi bàbá ìjọ wọn ẹ̀ẹ́dẹ̀ tó ló dé bàbá ìjọ yìí. láti ìlú mi ẹni ni ẹ láti ìlú mi ọ. ẹ̀ẹ́dẹ̀ sọ́kùn wà lọ́kọ̀ sọ̀rọ̀ láti kí ọmọ rẹ̀ ṣe é bàbá ìdánwọlé yẹn lọ bá ámọ̀mí tí bàbá ẹ̀ wà. Ah! Ájọ́dì, máa ń bí ìyá Ṣé mi? Ẹ ìwọ náà ni. Ọmọ bàbá ìjọ! Ọmọ bàbá ìjọ! Thank you so much.